نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له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 وأحسن الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة من النار إخواني المستمعون وأخواتي المستمعات السلام عليكم ورحمة الله وبركاته adúgbẹ́ fún ọlọ́wọ́n bá àtọ́rà lékún ìkẹ́ ọlọ́wọ́n bá àti orí agẹ́gẹ́sọ ọlọ́wọ́n bá fún ànẹ́dùwà Muhammadi sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé ànẹ́bì sallallahu alayhi wa sallam olùròjú ọ̀nà Nabi sallallahu alaihi wasallam títí di ẹlẹ́gbẹ̀rẹ̀ àtẹyàmà tafsiru surati Kahf àlàyé nípa ìtumọ̀ surati Kahf ọ̀nà ni àbálọ́ àti bá tafsiru sọ́rọ̀ náà ní àyà ẹlẹ́kẹ̀kọ̀lẹ́ àádọ́ta verse 49 òun náà ni a tún àyà náà lè pẹ̀lú gbọ́lọ́wọ́n bá látorí àyà 49 òun náà láti bẹ̀rẹ̀ ìtẹ̀síwájú tẹ̀síwájú tó ní ẹni tí ń bí ọlọ́wọ́n bá tí ọlọ́wọ́n bá lè fẹ́lá kí ó fi àwọn alẹ́ ojú ọ̀nà kó fi wá ṣe kò ǹgẹ́ láti máa gbé jáde ilé ìtí ọlọ́wọ̀n bá lè gbẹ́lágbà lérò pẹ̀lú àwọn ìtumọ̀ àyà rẹ̀ ọlọ́lá ìlànà ìlànà àṣìbẹ́ lọ́wọ́n bá ní gbogbo ẹni tí ọ̀rọ̀ yọ máa dé tí gbọ́ ẹ̀ abẹ́lọ́wọ́n bá kó jẹ́ kí ó jẹ́ ọ̀rọ̀ tí ó nínú ìgbésí ayé gbogbo olùtẹ́sígbọ́rọ̀ náà wọ́n láàrílá àrílọ́mọ̀ a gbọ́kẹ̀ọ́ àti Kùránì a ẹgẹ́ bí a ṣe máa ń ṣe ilé ìjá sí pé a ní láǹfààní láti kéjì bí ayà mẹ́ta náà lọ آه، ان شاء الله تعالى لن يا آية متى عابر السواد تفسيرنا بسم الله ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون فسجدوا إلا إبليس ọlọ́wọ́ bá alẹ́kẹ́ lásàrà ikẹ́ wa ìkọ́lá rọ́bù kalil mala'ika ìrà nábi máa sọ fún al'umma rẹ̀ nípa ìtàn nábi adam alayhi salatu wasalam àti àwọn al-mala'ika ọlọ́run bá ní rí ànẹ́bì máa sọ fún wọn nípa ìkà ilé tó ṣẹlẹ̀ ìta ìṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ láàrin ànẹ́bì adam àtàwọn màláíkà وإذ قال ربك للملائكة اسجدوا لآدم ìgbà tí ọlọ́run bá ọba rẹ̀ tó ń pa àwọn màláíkà láṣẹ wípé usjudu li Adam ọlọ́run bá ní gbogbo ẹ̀yin màláíkà pátá ẹ ṣe sujud fún ànábìwa Adam alayhi salatu salam a fasajadu illa Iblis ọlọ́run bá ní gbogbo àwọn màláíkà pátá òun náà ni wọ́n ti sùjúdù fún Nabi Adam alayhi salatu wassalam illa Iblis àyàfi Ìbílísù nìkan ó nìkan ní òkúrí kan ní òkúrí kalẹ̀ fún Nabi Adam alayhi salatu wassalam كان من الجن ففسق عن عن امر bá ní ìbìlísù yìí káàna minal jinni ọlọ́run bá fẹ́ jẹ́ kó yíwa wípé kìí ṣe mọ́lá kìí ṣe ángẹ́lì ọlọ́run bá ó kàn ń gbé láàrin àwọn màláìkà ní ọlọ́run bá ní káàna minal jinni ọlọ́run bá ní èsù yìí ó jẹ́ ìkan nínú àwọn àlùjànnú bàbá sọpọ̀ ní ó wá ṣe ìgbẹ́rùgbárí ó ṣe kòkí sí àṣẹ ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá pa rafasakwa ní amri rabbi fíṣkù tó ṣe ìlànà ní fíṣkù òun náà ni àṣòrò jùwà ní tọ́à kíyàn jáde kú ní abẹ́ ìtẹ̀lé àṣẹ òun náà ń pè ní fíṣkù ọba ìwé pásakọ̀ nítorí láàrín ọba sọ فسقت الفأرة. ìtumọ̀ ni pé kharajatil fa'ratu lil ifsad alárùbọ̀ sọ pé fasaqatil fa'ra tí alárùbọ̀ bá sọ báyìí ìtumọ̀ ni pé èkúté ó jáde nínú ru rẹ̀ láti máa ba nǹkan jẹ́ wọ́n ni pásákọ̀ pásákọ̀ sí ìfà àmọ̀ àìkọ́rọ̀jà èkúté jáde ìyẹ̀só fíṣkù bí máa rẹ̀ ṣòro fíṣkù ó túnmà ìjáde ní nìkan so alfusu alfíṣkù onárikí ni alṣòrójú àrẹ̀kọ́à kí a jáde kúrò ní abẹ́ ìtẹ̀lé àṣẹ bàbásọ́pàá ní àmìrí rọ́bì ọlọ́wọ́n bá ní èsù ìbìlìs ó jáde kúrò ní abẹ́ àṣẹ ọlọ́wọ́n bá rẹ̀ أفتتخذونه وذريته awliya min duni ọlọ́wọ́ bá ní sí ẹ̀yọ́ ma nẹ́bí adam sí ẹwà bẹ́ mú ní ẹbẹ́ mú ibilis ẹbẹ́ mú ní olùrànlọ́wọ́ yìí, ẹbẹ́ mú ní alákọ̀yà sí yín ṣẹbẹ́ mú ní ọ̀rẹ́ nínú lẹ́yìn ọlọ́wọ́ bá yàtọ̀ fún أفتتخذونه وذريته أولياء من دوني وهم لكم, وهم وهم لكم عدو tó sì jẹ́ pé Èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ ọ̀tá ni wọ́n jẹ́ fún yín ọlọ́ọ̀bá ní bíṣẹ́lẹ̀ zọ́lì mìína bádàlá ọlọ́ọ̀bá ní ó burú gan fún àwọn alábòsí nǹkan tí wọ́n fi pààrọ̀ yìí nǹkan tán fi ṣe pààrọ̀ yìí nǹkan tó burú ní fún wa ṣùgbọ́n ní pé bá ṣe fi ṣe pọ́ọ̀lù tán ti fi pààrọ̀ ọlọ́run ọba dípò tó yẹ ká mú ọlọ́run ọba ní ọba tí wọ́n mú ní ọ̀rẹ́ ọ̀rẹ́ ayò tó mú lórúnà lọ́wọ́ wọn tó mú lálákọ̀ọ́yà sí wọn ní ọ̀rẹ́ nínú alákọ̀yà sí olùgbọ̀wọ́ wọn olùrànlọ́wọ́ wọn lẹ́yìn ọlọ́wọ́n bá náà ní títí olóògèrè lélé báyìí ní iṣẹ́ ìfọ́síwẹ́wẹ́ lórí nǹkan tí ọlọ́run bá rí kílá tó ń sàlàyé fún wa nínú àyà yìí ọlọ́run bá rí kílá ó nípa àwọn alámẹ̀rí kan tó jẹ́ sí pé ó ti ṣẹlẹ̀ síwájú ìjọ ànábì sallallahu alaihi wasallam àwọn alámẹ̀rí kan tó pé ó ti ṣẹlẹ̀ ní àkọ́kọ́ ọjọ́ tí ọlọ́run bá Adam tọ́lọ́run bá dá sórí ilẹ̀ ní ìpìlẹ̀ ọmọ ànábì Adam gẹ́gẹ́ ní ìpìlẹ̀ ọmọ èèyàn lórí ilẹ̀ ìgbà ẹ̀rọ ọlọ́run bá àlékẹ́ ọlá padà sí kálẹ̀ bá gbogbo yìí kankan ilé tó ẹ́sì àpàdà máa sàlàyé ìwájú insha Allah ta'ala náà bákan náà ọlọ́wọ́n bá lè kílá ń bá wa sọ̀rọ̀ nípa àwọn ìkẹ́kẹ́ tó jẹ́ pé ọmọ ànẹ́bí adama kò rọrùn kápojú rí àmọ́ràn ẹni kálẹ́dà gọ́sí pé ká ṣe sujúd náà forí kalẹ̀ fún annabi adam náà ọlọ́wọ́n bá lékẹ́ lájásọ alìmàláìkà níbi báyìí wàlìmàláìkà ẹ̀dá kan nínú àwọn ẹ̀dá ọlọ́wọ́n bá ní wọ́n ilé tó rẹ́sí pé a lè fojú rí wọn ẹ̀dá kan nínú ẹ̀dá ọlọ́wọ́n bá ní wọ́n ti rẹ́sí pé ayálámù táwọn wà àgbóyé táwọn wà ayálámù ìwọ́yìí àgbáyé tí ò sí fojú rí ibẹ̀ làwọn wà tó kí ń sẹ̀mí àwọn màláíkà lọ́pẹ́ pè ní al-arwahu samawiyya àwọn ẹ̀mí tí ń gbé ní sánà sẹ́bàlìsì àwọn màláìkà nínú ìgbàgbọ́ tí àwọn mùsùlùmí ta gbọ́dọ̀ ní ilé tó jọ ẹ̀yà lórí wa fíyẹ́ sí gbogbo ẹnikẹ́ni tí ò bá ní lórí ẹni bẹ́ẹ̀ ti jáde kúrò nínú ẹ̀sìn islamu ni ẹ kódàkọ̀ bá máa ilé tó yẹ sí pé a rí àwọn kan lónìí nínú àwọn ẹ̀dá ọlọ́run bá èèyàn bí tiwa náà táwọn nígbàgbọ́ sí lè báyìí àwọn alfàlásífà àwọn philosophers àwọn alìmọ̀ṣẹ́jú àwọn tí wọ́n lẹ́sìn àwọn alàìmọ̀níyà àwọn tí wọ́n ní ẹ̀sìn kankan àwọn atheist àwọn wọ̀nyí wọ́n láwọn ògbà àwọn màláka mẹ́ wọ́n láwọn onígbàgbọ́ sáwọn màláíkà kí ló fà wọ́n ní tó pà lè rí wọn sójú wọ́n ní torí pé ààlè rí wọn sójú báwa rí lẹ́kì ìgbàgbọ́ nǹkan tó yẹ pé kò rọrùn fún mi láti rí pẹ̀lú ojú so látara báyìí àwọn kẹniyàn gbogbo àwọn tó bá ní tó bá ti àìgbàgbọ́ sí àwọn màláíkà kèfèrí ni wọ́n kèfèrí ni wọ́n torí pé ní gbàgbọ́sọ̀ ẹ̀ká ní òun náà ní ká ní gbàgbọ́sọ̀ àwọn màláìkà pé pọ́nà wọn bá ní kí ọlá mú fún wa ní ìròyìn nípa wọn láàyè tọ́kọ̀ náà Al-Qur'an kó wọ́n bẹ ó sì fún wa láìrò nípa wọn láàyè tọ́kọ̀ nínú hadith Ànábì sallallahu alaihi wasallam tó wọ́n bẹ sórí gbogbo ẹnikẹ́ni tó bá tó bá lè sàìgbàgbọ́ sí wọn irú ẹni bẹ́ẹ̀ ti jáde kúrò ní Islam yẹ kìí ṣe mùsùlùmí mọ́ nínú àwọn ìdádá fún agbọ̀rọ̀ nígbàgbọ́ sí tákẹ náà òun náà ni àwọn ìjẹ̀nú àwọn ìjẹ̀nú yìí náà àwọn ẹ̀dá kan ni wọ́n ti jẹ́ sí pé ẹ̀dá ìfojúrí ni wọ́n àìfojúrí àwọn náà ń gbé ní alamul ghaib àwọn náà ń gbé ní àgbáyé tí ò ṣe fojúrí fún ọmọ Nabi nínú àwọn tí ò tún wá gbà wọn pọ́ bákan náà àwọn tá a ti ní sáájú yẹn wọn gbà wọn màláìkà gbọ́ yẹn wọn gbà wọn màlìkà náà pé rízì ni wọn tún wọn fi gbà wọn màláìkà òun náà ni rízì ni wọn tán fi gbà wọn màláìkà àwọn àjẹ̀nú náà gbọ́ àwọn tó tún wá kó wọn nínú àìnígbàgbọ́ sáwà àjẹ̀nú òun náà ni àwọn àkọ̀dìyàníyà àwọn ahmadiyya àwọn tó ń tẹ̀lé Mirza Ghulam Ahmed al-Qadiani ẹni tí wọ́n bí sínú kàtàkì ní Korean ní 1938 ní 1838 jàre 1838 náà bí ní ìzàgùlá Ahmed al-Qadiani sí ìlú kàtàkì ní Korean ní ilẹ̀ India ìlú yìí ó súnmọ́ New Delhi ní ilẹ̀ India alákùnlé hàn ẹni yìí ni ọ̀gá wọn lẹ́ni tó gbà yí pé Mirza Ghulam Ahmad al-Qadiani ìgbàtán kọ́ bẹ̀rẹ̀ sí máa yìí láyé gbòrò wọ́n ní huwa al-mahdi al-muntazir òun náà ni mahdi eléyìí tí Ànábì sallallahu alaihi wasallam wọn ní ìròyìn pa rẹ̀ tó ká sí ṣébá ní ṣe gbogbo ẹnikẹ́ni tó bá fi lè wà nínú àwọn ahmadiyya yìí àwọn qadiyaniyya yìí kùfàrù ni wọ́n bí ìjìmá ìlú ìjàmá pẹ̀lú pánúkọ gbogbo àwọn àbá ẹ̀sìn pátá kùfàrù ni wọ́n nítorí pé àwọn wọ̀nyí wọ́n ṣe kèèrí sí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá lékẹ́ ọlá tó pàwọ́lá nínú àwọn ìṣẹ́kẹ̀ ìsorí wọ́n pé wọ́n nígbàgbọ́ sí àwọn àjẹ̀lú tó ìjẹ́ sí àwọn àyà tó pọ̀ àtàwọn àhàdìsì tó pọ̀ fi wá ń bí rìnlẹ̀ fún ẹgbẹ́ àwọn àjẹ̀lú ẹ̀dẹ́ ọlọ́run bá ní wọ́n tó ń bẹ almalaika ọjẹ́ jamiu fún malak ọjẹ́ plural púpọ̀ orúkọ púpọ̀ ni fún malak malak òun náà ni angelican púpọ̀ wọn òun náà ni màláìkà àwọn àbá máa ní gbóná ti mú ọkọ̀ yìí àwọn mílẹ̀ àwọn àbá mi ni wọ́n mú láti di àlúkà pé níbẹ̀ náà ti mú malak àlúkà ìtọ́sí pé ní àlúkà nínú lárúbáwá òun náà ni rìsálà message pé a mọ̀ wá gbọ́ yé látara ọkọ̀ wọn pé a jẹ́ sí pé ìrántí ọlọ́mọ̀ bá ní wọn torí pé mú kọ wọn láti kí ni o láti bí àlúkà àlúkà yẹn jẹ́mí tí ó mọ̀ jẹ́ aláì bákan náà àwọn ilé wọn mú wọn láti ní àlú òun náà rìsáàlà ní jẹ́bẹ̀ náà mẹ́sẹ̀jì ní jẹ́bẹ̀ náà hal àwọn màláíkà òjísí ọlọ́run ọba ni wọ́n ẹ̀dá ni wọ́n tọ́jẹ́ sí pé ọlọ́run bá dá wọn ní ẹ̀dá tí wọ́n yàtọ̀ sí àwọn èèyàn ọlọ́run bá dá wọn lẹ́dá tó ní ìyẹ́ ẹni tó ní ìyẹ́ tó kéré jù ní wọn òun náà lẹ́ni tó ní ìyẹ́ méjì ọlọ́run rí kájẹ́ pé ulil ni wọ́n ẹ̀dá tó ní ìyẹ́ ni wọ́n mẹ́tìnà arínú wọn tó ní ìyẹ́ méjì ara wọn tàbí ìyẹ́ méjì náà wọn a sì ráwọn tó ẹ́ pé wọ́n ní jù bẹ́ẹ̀ lọ nínú àwọn màláíkà náà eléba ìjẹ́ ìgbàgbọ́ta gbọ́dọ̀ ní sí wọn kágbà pé ẹ̀dọ́ Ọlọ́run bá ní wọn si si je kò fi ìmọ̀ ní ìfẹ́ ìgbádùn ọlọ́run bó fi sí wọn lára ẹgẹ́ bọ́lọ́run bá lékẹ́ láti fi sáwọ̀ mà nẹ́bí adam lára ọlọ́run bá lékẹ́ láti sáwà sáwà lára kama nífẹ́ ìgbádùn bẹ̀tàwọn màláíkà àwọn màláíkà wọ́n jẹ́ ni tí wọ́n jẹ́ ìdábíẹ́ pé wọ́n yìí tẹ ọlọ́run ọba gẹ́gẹ́ bí ọlọ́run ọba rí kẹlá sí ìròyìn wọn tó pẹ́ kò fi ṣáhọ́wà lára wọn ọlọ́run ọba ni la ya'suna lórí àwọn nǹkan tọ́lọ̀wọ̀n ọba àlékẹ́ ọlọ́bá pa wọ́n láṣẹ pé kán ṣe wàyá fa ìlú na máa yù mẹ́rù gbogbo tọ́lọ̀wọ̀n ọba àlékẹ́ ọlá tó bá sì ní kán ṣe ọlọ́wọ̀n bá ní wọ́n máa ń ṣe erébà ọlọ́pàá ló fi jẹ́ sí pé tó bá jẹ́ sí pé Ìbílísì ṣe sọ́ọ̀ tó bá ipò náà wà náà màláìkà ni àti ẹtọ́lọ̀wọ̀n ọba àlékẹ́ ọlá pàṣẹ tó ti sì jùlọ fánàbí ádámù yẹn kò bá ti má yapa àṣẹ yẹn torí pé àwọn màláìkà láyé láì dìde sàlàyé fún wáyé pé ẹ má rò pé ṣe tọ́nu wọn náà màláìkà kana min al-jinni pàpàtàkọ àmúrí àmì rabbi ohun nǹkan tó fà á tó fi yapa sí àwọn màláìkà tó fi yapa sí ọlọ́run ọba ni pé inú àwọn àlìjẹ̀nú lọ́wà kò sínú àwọn màláìkà tó àwọn màláìkà sọ ọlọ́run ọba náà sọ ọlọ́run wá dá wọn ní àwọn ẹ̀dá tó yẹ pé wọ́n pọ̀ ju ọmọ nẹ́bí adam lọ wọ́n pọ̀ gidi gan ọlọ́run bá dìkan tó wà máa yá ìlàmù jù lóòdà rọ́bíkà ìlàrù ọlọ́run kò sẹ́ni kankan tó mọ yóò ká àwọn gbogbo ọlọ́run nítorí pé bẹ́ẹ̀ tún lè ń zà tí ń bẹ ní sánmà yẹ lójoojúmọ́ lójoojúmọ́ ayé màláíkà 70,000 70,000 màláíkà ní máa ń wọ bẹ́ntìlẹ̀ israel lójoojúmọ́ tí àwọn 70,000 tó ní bá ti wá wọ́ wọ́n jáde padà wọ́n lọ máa tò kò ní kàn án máa tó kẹgbẹ̀rẹ̀ kìí kò ní kàwọn mátọ́lá ìgbìdà kì á mọ̀ ìlú ibi tán pọ̀ jẹ́ nìyẹn ṣe ráwọn yẹn àwọn èé sọ̀kalẹ̀ o àwọn wọn kì í sọ̀kalẹ̀ bí táwọn wà nìyẹn bí táwọn wà nìyẹn àwọn ilé tó wà lórí ilẹ̀ àwọn tó pọ̀ lọ́kànrin táwọn wọ́n tóbi gan Ànábì sallallahu alaihi wasallam nínú hadithu àwọn sahih Bukhari ìgbà tó ń ròyìn àwọn màláíkà ó ní mẹ́lá òkè mẹ́kẹ́kẹ́ bayna shahmati udhinayhi ila mankibihi Ànábì ní àlàfo tí ń bẹ láàrin ibi tí ọmọ wà sọ́kúlẹ̀sì nílé sí ibi tó máa ń lẹ̀ nílé sí tí àwọn obìnrin ibi tó górí bẹ̀ sí èjìká rẹ̀ bẹ́yìnà ṣáhìmẹ́tì ìbìnlẹ́yìn ìlànà kílìhì arẹ́bìnrin láàrin e, e, bí mọ́ sọ ìsíbi èjìká rẹ̀ arẹ́bìnrin 500 years ni yóò fi rìn kí tó dé tí ẹ bá gbẹ́ láti èjìká rẹ̀ kó tó dé di etí rẹ̀ ní 500 years ni ìrìn 500 years sọ fún mi bọ́lọ́ sí bọ́lọ́ bẹ́mọ̀ lọ lórílẹ̀ ayé tó tó báyẹ̀ sọ fún mi tí ẹ bá bẹ́ lọ àmì tó jìnà jù lórílẹ̀ ayé ìsìn náà kódà kí ìyàn lọ sọ́mà gẹ tẹ́yàn bá ti gbé jet kíákíá ní òdè bẹ̀ àmọ́ mẹ́láàkù kan arẹ́bìnrin bẹ́ẹ̀ ní ṣàkàtí ìdẹ́ ìlànà kìdìní láàrin ibi tó lẹ́ndì èsì rẹ̀ kéje ní òkè sí rẹ̀ ibi tó lẹ́ndì ìsàlẹ̀ tó súnmé ti káàkiri sí lè fìká ipá 500 years yóò bẹ̀rẹ̀ sẹ́bà ní ṣe so kálíbà mẹ́ pé nínú ẹ̀dẹ́ ọlọ́ọ̀bà àwọn ìkéré akírígẹ ìbádánẹ́bí sallallahu alaihi wasallam tó ń ròyìn jìbìrì nígbà tó rí jìbìrì níjọ́kan tó bá nẹ́bí sallallahu alaihi wasallam orí jìbìrì lórí àwòrán mẹ́làkù gẹngẹn tọ́lọ̀ bá já lé lórí orí jẹ méjì péré lọ anẹ́bí ní òun rí rẹ̀ ń kan sámà ẹsẹ̀ rẹ̀ sì kalẹ̀ ìyẹ́ rẹ̀ ti sájà fún ìyẹ́ rẹ̀ ó kọ́ ma káì ó kọ́ ma sánmà ìyẹ́ jìbìrì tí ìbìrì bá nà rẹ̀ ní sánmà èyàn ní sánmà subhanallah a báwọn màláíkà tèrí lélé ìbáyìí làkáwò gbé wallahi làkáwò gbé nítorí ẹni tó tí àlẹ́bì rí ti fi lórí ẹ̀dá tọ́rọ ọba dáa òun ló fa yá òun ló fa ló fa dàbírì ni dátọ́ bò mí ẹ́ eh, wàhálà dé o because bọ̀tẹ́ni tí ọmọdé ò dédé ẹ̀rù ẹ̀rù ọba anẹ́bí ń pariwo ní ipò orí jìbìrì lórí ẹ̀dátọ́nà lórí àwòrán ẹ̀dátọ́nà ọmọ àdékẹ́ládà ṣe bá ní sí so báwọn mẹ́lẹ́kà ṣe rí lélẹ́dà yìí wọ́n kọjá ìtìlákà ọmọ ẹ̀dẹ́ ìyẹn gbé sama náà ni wọ́n ń gbé o nítorí ẹ̀lẹ́bí sọ́lọ́sọ́n pé hapọ́kì sama arẹ́bí ní sama ń gbé arẹ́bí yóò sì tọ́kí sama gbé torí ẹ̀rù tí sama rúgbù púpọ̀ ẹ̀rẹ́kúnpà sí ẹ̀wà wọ́n dá ní sama rí arẹ́bí ní sama ń gbé ẹnìkan níbò ní ti gbé bí ṣe ń gbé náà ni ìwò olè máa ń gbé tó látara báyìí ọ̀rẹ́ èèyàn sí amụma ọ̀gbà tó ń gbé àwọn máa rò pé bí ìpè èèyàn torí sẹ́lẹ̀ ṣe èèyàn tí wọ́n bá wọ́n ndị. gbégbé tèèyàn káàkiri ọgbọ̀n àwọn kan bẹ̀rẹ̀ yẹ́ pé iṣẹ́ tọ́lọ́wọ́ bá àlékẹ́ lágbélé wọn lọ́wọ́ àwọn máa ń gbáṣẹ́sẹ̀ lórí wa ní àwọn kan wọ́n wà pẹ̀lú wa láti gbà tí fájúlù bá ti yọ títí fá tí òòrùn fi wọ̀ tó òòrùn bá ti wọ̀ àwọn ó jẹ́ gíní gbogbo àwọn iṣẹ́ wa tí wọ́n ti kọ àti gbogbo àwọn pàdé àwọn tí ó wà gbàṣẹ́ alẹ́ àwọn wà gbàṣẹ́ lọ́wọ́ wọn àwọn yóò dé nígbà tó òòrùn bá ti wọ̀ gẹ́lẹ́ kò ní lẹ́jẹ́jú kan òkèjì ní pé ní táìmù tó ẹ̀kan wá gbáṣẹ́ àwọn máa wà pẹ̀lú wa láti ìgbà tí òun bá ti wọ̀ títí di àsìkò so àwọn wọ̀nyí ni àwọn kan náà màláíkà ní iṣẹ́ táwọn ń ṣe ojoojúmọ́ ní àwọn kan náà màláíkà àwọn tí wọn àwọn máa ń wà pẹ̀lú wa ní gbogbo ìgbà ìkan ọ̀tún ìkan òsì kò síbi táwọn eléyìí òfin ń báyàwọ̀ kò síbi táwọn ń báyàwọ̀ àwọn ẹ̀ àwọn wà lẹ́gbẹ̀ẹ́ ìkọ́wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún wa ìkọ́wà lẹ́gbẹ̀ẹ́ òsì wa ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún kọ dáadáa ilé tó wà lẹ́gbẹ̀ẹ́ òsì ń kọ àìdá àwọn wọ̀nyẹ́ tó yàtọ̀ fáwọn tàà nínú gbàtẹ́sì lórí wa àwọn eléyìí tó yàtọ̀ sí málàkù tọ́lọ́wọ́n bá àlefẹ́ lálé tẹ́yà bá kàkùrù sí yíò àtàwọn nǹkan tẹ́yà máa ń tẹ́sùn lálẹ́ ọlọ́wọ́n bá àlefẹ́ lọ́yìn málàkù fún yà àwọn ìpẹ̀lú tó yàtọ̀ ẹlẹ́kùn nígbàtẹ́yàn kọ̀ọ̀kan bá ní nígbàtẹ́yàn kọ̀ọ̀kan bá ní mọ́lákù tàbí ń ka bóyá bí bóyá bí àgbójú ìjà ní ń ka bí 10 àbí jù bẹ́ẹ̀ lọ lórí ẹni kọ̀ọ̀kan ẹwọ èèyàn tí mẹ táǹtì yẹ mẹ́lákù tí ó wà lórí lọ́sọ̀tọ̀ wà rẹ ẹwọ iye nẹ́bàlọ̀ èèyàn táǹtì yẹ mẹ́lákù tọ́nà wà rí kẹ́lá tó bá àfáìn tó bá àpọ́ǹdì fún wọ̀lẹ̀kẹ́ kò ìdáyẹ̀ gẹ́gọ́ mẹ́ yẹ mẹ́lákù tọ́nà tí ó pé àwọn kan jíjẹ́ lọ lórí wa ní tẹbára wọn ẹ̀yẹ àwọn tó yàtọ̀ bá wọn málàkù tí máa ń sọ̀kalẹ̀ nígbàtí èyàn bá bẹ́ kú kéèṣe málàkù ní mọ́sù nìkan ní máa ń sọ̀kalẹ̀ ní èyàn bá wọ́n pọ̀ àmẹ́ni tí ó dàyàkọ́ iṣẹ́ gbígba ẹ̀mí òní málàkù ní mọ́sù àwọn eléyìí pọ̀ lọ́nà bá rẹ̀ kílá sọ wípé tásìkò àwọn èèyàn bá ti tó tàwà fásitì rúsùlù náà wọ́n hùn láyé fàrẹ̀kùrù rúsùlúnà ọlọ́run ní àwọn òjíṣẹ́ wa àwọn màláíkà wa wọ́n pa wàhún láyé fàrètù àwọn yíè sí ìsàfẹ́só so ibá nídi iṣẹ́ tọ́lọ́wọ́n bá gbìyàn wọn nìyẹn àwọn yẹn wọ́n pọ̀ dáadáa kódà kò sẹ́ni tọ́mọ yóò nǹkan wọn àfọ́lọ́ Kùránì sọ́kọ́lọ́sọ́lá mọ̀ fún wa ní yóò nǹkan àwọn mọ́lákùn àwọn wọ̀nyí tún yàtọ̀ sáwọn ilé tàbí kààbọ̀ látàárọ̀ ìjẹ́ ẹ̀ta wọn ojoojúmọ́ ní ẹ̀tí wọn náà tó ní ojúmọ́ lè yàn kú kẹ́yàn wọ́n rògbé ọjọ́ ọ̀sẹ̀ ní ti iṣẹ́ ti wọn náà ojoojúmọ́ ni kódà wákàtí wákàtí ìṣẹ́jú àríyá gan so ilá ìníṣì láwọn fi ń ṣiṣẹ́ tí wọn àwọn malakùka tó nìyẹn ló fi jẹ́ sí pé aláwọn gbogbo ọlọ́wọ́n bá fẹ́ wà mẹ́yà ìlàmù jùlúdà rọ́bíkà ìlàrù kọ̀sẹ́ni tó mẹ́yà òǹkà wọn ọlọ́wọ́n bá fún rẹ̀ tó ní wọ́n lọ́mọ yìí nọ́mbà wọn wọ́n pọ̀ gidigan so àwọn ilé ìbáyìí àwọn màláíkà Jibril ọlọ́wọ́n bá lékẹ́lá gbéṣẹ́ wáyé ilé lọ́wọ́ Israfil ọlọ́wọ́n bá lékẹ́lá gbéṣẹ́ nífọn fèrè sí lọ́wọ́ Mikail àti bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ àwọn wọ̀nyí tó wá yá àwọn tó kò bá yẹn o ilé tí mẹ́bí ara ń bẹ nínú wọn ilé tí yẹ́ pé di èsì mẹ́rin ọlọ́wọ́ bá lékẹ́lá gbé sí ilẹ̀ nínú wọn àwọn kan bẹ́ẹ̀ tó sì jùlọ àwọn wà ní sánmà wọn ní kó sì jùlọ ọlọ́wọ́ bá tàbí àmà náà bó fi tó àwọn kan bẹ̀tọ́ tí ó rùkú rẹ̀ ni wọ́n wà àwọn wọ̀nyẹn gbogbo táwọn máa ṣe nìyẹn wọn ní nǹkan mí àwọn kan bẹ̀ àwọn tí ẹ̀lá ń ṣe bá dání ni ìfún wọn máa ṣe nìyẹn wọn ní nǹkan mí àwọn kan gbé kù sí yù dání ìfún wọn máa ṣe nìyẹn wọn ní nǹkan mí àwọn kan nù wọn olùsọ náà ni àwọn náà pè ní kọ́zánà wàkọ́ọ̀lẹ̀ lẹ́wùn kọ́zánà aljanna ní kọzánà ó láwọn mẹ́lẹ́kà sí ń sọ jẹ́mù kọzí ó ní kọzánà bí káfàrọ̀ fásákọ̀ rọ́lámà ẹgbẹ́ bó jẹ́ jámẹ́ fún káàfì rọ́lì àti fásì bẹ́ẹ̀nà ní kọzánà àwọn tó ẹ́sí wọ́n ń tàwọn tí ń sọ aljanna bákanáà àwọn kan bẹ̀rẹ̀ pé iná làwọn sọ iná oná làwọn sọ so àwọn tí wọ́n ń sọ iná yìí ọlọ́run bá lè gẹ́gẹ́ tó bá ròyìn tí wọ́n lọ́tọ̀ ọlọ́ni àìlẹ́yìn àmàlàíkàtún ìlàdùn ṣìdáàdì láyá na

iná yóò yarí àwọn màláíkà bá jẹ burú tó wọ́n wọ iná tí wọ́n wọ tí subhanallah inú bínú yóò fẹ́ di ìṣúwọ́ nǹkan àwọn màláíkà yóò mú wá wọ́ wọ́n mú wá wọ́ ọkọ̀ agbára wọn ní kàbọ̀rọ̀ kí tọ́lọ́wọ́n bá lẹ́kẹ̀ẹ́ lórí fagbára wọn káná so kálíbà mọ́ bí àwọn ẹ̀dá ọlọ́run ọba báwọn ẹ̀dá ọlọ́run ọba tó tóbi tó tí èyàn bá ti mọ́ bẹ́ẹ̀dá ọlọ́run ọba tó tó èyàn mọ̀ wọn ara ẹ̀ yóò lè gbàgbọ́ iye tí tóbi ọlọ́run ọba jẹ́ yóò lè gbàgbọ́ iye tí tóbi ọlọ́run tó wọ́n ọba àdíkẹ́lá ní àwọn ẹ̀dá ìrìfẹ́ sí wọ́n tóbi tó àwọn èèyàn yìí kódà àwọn èèyàn yìí náà àjùbá ìlọ tẹ́lẹ̀ anábíwá adam alayhi salatu wa salam tọ́wọ́ wọn bá lè jẹ́ lánsọ̀rọ̀ nípa àwọn àtàwọn màláìkà yìí 50 feet lànàbí adam ti já sì túnà bí rọ́à 50 feet gbogbo àwọn àtàwọn bíbá yìí nìsìn ẹni tó ga jù nínú wa kò tó 7 feet àwọn tó bá kọjá sí fìtì díẹ̀ díẹ̀ ni àwọn tó gajù irú èmì nílò ní ẹ̀pẹ́ sí fìtì ìrẹ̀wọ́jú sí fìtì sí fìtì sí lọ́nà àwúzàlá máa wò sí láti tí lọ ala kulli hal fìtì mẹ́fà irú wa irú ẹni tó bá ga dáadáa nínú wa báyìí mẹ́wàá rẹ̀ sábà gbé gbora wọn mẹ́wàá rẹ̀ lábí adámọ̀ ṣe ga mẹ́wàá rẹ̀ títí so báwọn àìwọn èèyàn tó wà láyé ànábì adam bá ti ga tó nìyẹn a ń rí díùsì díẹ̀dẹ̀ díẹ̀ a ń dínkù láti padà dínkù débi dínkù dé adékùdé bí ta adékùdé ní anábi adam confidently ó lè gbé wa sọ́wọ́ báyìí ó lè gbé wa sórí ìka báyìí ó lè gbé wa sátẹ̀lẹ́wọ́ rẹ̀ báyìí tí ó máa wà báyìí ó sì lè fóòdì ẹ̀mọ́ wa conveniently ó ti báyìí nìkì tó kí láyé pọ̀ ní pé èèyàn máa ń mọ àwọn ara ni àwọn ẹ̀dọ́ ọlọ́run bá kọjá pé wọ́n kọjá nǹkan tí èèyàn kan kí ń ti ní tó ń pé ààyè tó ọkùpáì lórí àwọn lórí ẹ̀dọ̀ ọlọ́run bá gan tó dẹ́dọ̀ ọlọ́run bá nílẹ̀ náà ààyè tí wọ́n ọkùpáì lórí ẹ̀dọ̀ ọlọ́run bá gan ó kéré àbẹ́ẹ̀lẹ́ sọ sáìzì ààyè tí wọ́n ọkùpáì lórí ilẹ̀ wọ́n lè mún lálá kan wọ́n ní infinitesimal àbí ọbẹ̀ ní ẹ̀rẹ́ kí láyé pàdà ń bẹ̀ ní pé àwọn màláíkà mọ́ṣe wá rí lélé báyìí bọ́ ti wá tóbi tó yìí ọ̀rọ̀ pọ̀ nípa àwọn jù báyìí lọ ọ̀rọ̀ pọ̀ nípa àwọn màláíkà jù báyìí lọ àmá ní ṣókí òun náà ní kátà ọ̀rọ̀ aṣọ yẹn bọ́ ti wá tó yìí ọlọ́run ọba àríkẹ́lá wá pa wọ́n látẹ̀ wípé kán ṣe kíni o kán ṣe sùjúdù fún Ànábì Adam alayhi salatu wassalam ọlọ́run bá ní kán ṣe sùjúdù sùjúdù tọ́lọ́ ní kán ṣe yìí ṣe ìforíkanlẹ̀ ní àbíkò tó foríkanlẹ̀ àbíkò ṣe ìforíkanlẹ̀ àwọn àbọ́ onímọ̀ tafsir wọ́n ṣe ìgbọ́rọ̀ yẹ̀wò láàrin ní abala bẹ̀yẹn àrínú ọjẹ́ ní sùjúdù yẹn ìṣìnáà ni ìtẹ̀kọ̀kọ̀ ni tí ó tó ìforí kalẹ̀ àmìlẹ̀ ìtí àrímámù Qurtubi rahimahullahu ta'ala tó lọ́rọ̀ jáhà tí ó pọ̀lọpọ̀ àwọn alfasirun sí ìdígini tabarama òun náà ní tí wọ́n forí kalẹ̀ fánàbí Adam alayhi salatu wasalam kí ló fa kí ló bí ìforí kalẹ̀ gan òun náà ni pé ọlọ́wọ́n bá àlíkíọlá ìgbàtọ́lọ́wọ́n bá dá nẹ́bí Adam ọlọ́wọ́ bá lè kẹlọ́wọ́ gbé ànábì adam ga lé àwọn màláíkà lórí nítorí kí nítorí wípé ànábì adam ọlọ́wọ́ bá lè kẹlá fún ní ìmà eléyìí tí ó fún àwọn màláíkà ọ̀bìtálí níbi báyìí ibẹ̀ láti rí jẹ̀lì láti rí ẹ̀rí wípé àwọn olùmọ̀ ọlọ́wọ́n bá àlékẹ́ láti gbé wọn lékè ọlọ́wọ́n bá àlékẹ́ láti sàpẹ́lé àtàjùlọ fún wọn tó pọ̀ gan tó rí kí ọlọ́wọ́n bá àlékẹ́ láti ṣe àpẹ́lé fáwọn màláíkà lórí àwọn àníjọ́bìsàrẹ́ وإذ قال ربك للملائكة إني جائل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها الله ماني أولا àwọn ما نبي آدم الأسماء كلها orúkọ gbogbo nǹkan pátápátá lọ́lọ́wọ́ bá rí kíra bí màndàbí adam thumma àrọ́gbọ̀hùn ala al-malaika náà bẹ́ẹ̀ni àtọ́kọ̀ sí náà àtọ́kọ̀ mọ́tẹ́bì tẹ́ sí ibi tẹ́yìn gò tí ìmá ọlọ́wọ́ bá rí kíra náà ọlọ́wọ́ bá rí ó tún mọ̀ sí pé síwájú ká tó máa bẹ ọlọ́run ti dáwà síwájú ká tó máa wà rí ayé gbogbo nkájọ́ àti kọmpútà ọlọ́run ti dá ńgbà yẹn tọ́lá nẹ́bí adámàjákọ rẹ̀ náà àti nkájọ́ padà máa wá lé ayé tọ́lọ́run padà máa dá orúkọ gbogbo nǹkan ọlọ́run tó wá kàn nípa ọlọ́run ni yẹ́yẹ́ tọ́lọ́wọ́ bá lẹ́kẹ́ láti màtẹ́bí ààrẹ ọlọ́run bá lẹ́kẹ́ láti dá gbogbo àwọn nǹkan ìtẹ́lẹ̀ ó ti sáájú mọ̀ ma ọlọ́run bá ìmọ̀ ọlọ́run bá tó ti sáájú ẹ̀ ó ti wà nínú ẹ̀ gbogbo tọ́lọ́run bá lẹ́kẹ́ lọ́dá àti òǹkà wọn síwájú káyó tó parí àtókọ gbogbo ẹ̀ gbogbo ọlọ́run bá wá kó wásàrà àwọn màláíkà ọlọ́ni àbìbú ní di asmáì haúlá ọlọ́ni ẹ máa sọ fún mi báyìí ẹ̀yin màláíkà kí ni àwọn orúkọ àwọn nǹkan wọ̀nyí in kuntum sadiqin tó bá jẹ́ sí pé òdodo lẹ́ ń sọ wípé yìí lọ́tọ́ láti máa gbé orí ilẹ̀ ju àwọn èèyàn lọ qalu subhanaka la ilma illa ma 'allamtana wọ́n ní mímọ́ ni fún rí ọlọ́run bá la ilma lana kò sí mà fún wa ajá láìmà illa ma 'allamtana àyàfi eléyìí tó bá ti mọ̀ wá nínú mà lámàmà eléyìí wọ́n náà bá ti yọ̀ǹda fún wa nínú mà kò sẹ́ni tó lè mà innaka anta al-alimul hakim torí wọ́n lọ́wọ́ bá ló nímà nípa gbogbo nǹkan ìwọ́lọ́bá tó ń sì ní hikma wẹ́gbẹ́ o ní ọgbọ́n tó kún rẹ́rẹ́ lórí gbogbo tó ń sì pátápátá gbogbo ẹ̀ ló sì bá ọgbọ́n àti màá tó yé tó kún rẹ́rẹ́ mu ọlọ́wọ́ bá lẹ́kẹ́lá pàdébí adam lásàkẹ́ àmbí ihun bí asmáìhì ìrànẹ́bí adam máa só kọ rẹ̀ fún wa pàdámà àmbá ahun bí asmáìhì nígbàtánẹ́bí adam wá bẹ̀rẹ̀ sí máa só kọ rẹ̀ fún wa kọ́lá alámtakùnlẹ́kùn inni alamu ghaiba samawati wal ard ọlọ́ni sẹ́ in sọ fún tẹ́lẹ̀ sẹ́mi ọlọ́wọ́ bá nímọ̀ nípa ghaibu samawati wal ard kọ̀kọ́ sámà sílẹ̀ gbogbo tẹ́ ń ṣe láti hàn ẹ èmi ọlọ́run bá ma wà máa kún tún wà áìlẹ́bọ̀ máa tún bẹ̀jú ní wà máa tẹ̀tùmù èmi ọlọ́run ti mẹ́lẹ̀ ìtẹ́ ń fi pamọ́ tẹ́ẹ̀bẹ́ káwọn èèyàn mọ̀ èmi ọlọ́run bá ma so nítorí ìmọ̀ tánàbí adam ní lọ́lọ́run ọba àdékẹ́ láti gbọ́lá fún lórí àwọn màláíkà kò yí báyìí nìsí ajẹ́ sí pé ìmọ̀ gangan fún rẹ̀ o ní nǹkan tó lọ́lá nítorí pé òun lọ́nà ọba àlékẹ́lá fún ànábì Ádámù tó fi jẹ́ kọ́ lọ́lá jù àwọn màláìkà lọ ṣe báyìí nìsí nítorí pé sharaful ma'lum aw sharaful 'alim bi sharafil nítorí ìmọ̀ tí bá ń bẹ lára rẹ̀ ni ìmọ̀ tí bá ń bẹ lára rẹ̀ ni ọmọ sọ ní ọmọ sọ ẹ̀jẹ̀ tó lọ́lá ju ẹni tí ò ní lọ jẹni tí ò ní mà lọ a sì máa ma bí ìmọ̀ka ọ̀kan ti lọ́lá tó nítorí nǹkan tí ìmọ̀ yẹn bá kó sínú ìrẹ́sì ká mọ̀ wal-ladhina la ya'lamun ọlọ́wọ́n bá ní wọ́n dọ́gba ọlọ́wọ́n ní wọ́n ṣe dédé lọ́dọ̀ ọlọ́wọ́n bá àwọn tí wọ́n jẹ́ olùmọ̀ àtàwọn tí wọ́n kí ń solùmọ̀ يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات الله بارك لا ما سيعجبك إيماني إنه wọ́lẹ̀mínà útùlẹ̀ ilmà àtàwọn táà sí ìmọ̀ fún àwọn táà fún nímọ̀ dárọjá láwọn ìgbéga tọ́pọ̀ dárọjá ọ̀pọ̀lọpọ̀ gbéga lọ́wọ́ bà ní kẹ́lá máa ń ṣe fún wa so ìmọ̀ ní máa ń jí pìyàn gàgàn ilé alọ́pàá ló fi jẹ́ sí pé ìgbàtọ́lọ́wọ́n bá àlífẹ́lá tó fẹ́ ṣe ìjẹ́rìí nínú al-Qur'an ilé tán pè ní ash-shahadatul kubra ẹgbọ̀mọ̀ shahadatu fil Qur'an shahada tó gajù ìjẹ́rìí tó gajù òun náà ni ìjẹ́rìí tó wà nínú suratul Maida yẹn wípé kò sí ẹnìkẹta tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi èmi ọlọ́run ọba fúnra mi tàlẹ́ntọ́ ọkọ́ jẹ́rì alákọ̀ọ́kọ́ ọlọ́run ọba eléyìí báyìí ló jẹ́ ká máa pàtàkì tọ́lọ́run ọba àlejẹ́ lá ń jẹ́rì lé lórí pé nǹkan tó ga jù nínú àlámọ̀rí onẹ́rìnkíni at-tawhid onẹ́rìnkíni at-tawhid nínú ilé ìlànà bá ti máa yọ jẹ́ lílù pé inú tó gajù nínú tọ́lọ̀ọba àríkẹ́lá inú nǹkan tó gajù nínú tọ́lọ̀ọba àríkẹ́lá ṣe òun náà ní kí ni àtàkì ọlọ́run bá wá jẹ́ ilé tàwíìdì lórí ọlọ́run iṣẹ́ ìdá lọ èmi ọlọ́run bá fúnra mi ni mọ́kọ́kọ́ ṣe ṣàhádà èmi ọlọ́run mọ́kọ́ ṣe ìtọ́rọ̀ wípé kò sí ẹnìkẹ́kà tó tó láti máa fún níjọsìn àfẹ́mẹ́ ọlọ́run bá nìkan wal màláìkà ọlọ́run bá ní àwọn tó tó wá tẹ̀lé mi nínú ìjẹ́rì àwọn màláìkà ẹ̀rí kan ọlọ́run bá lẹ́kẹ́lá fi ìjẹ́rì àwọn màláìkà tẹ̀lé ìjẹ́rì tọ́lọ́run bá wà ulul ilmi qaliman bil qist ìjẹ́rì ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn gbogbo ẹ̀dá

nígbà tọ́lọ́wọ́ bá pé àwọn èèyàn dá sọ́rọ̀ tọ́lọ́wọ́ bá lẹ́kẹ́lá gẹ́gẹ́ fún wọ́n jẹ́rì tí wọ́n wá lọ́rọ̀ wọn ni mò ń lò wọ́n gan ọmọ wípé ìtẹ̀lé almanhajul ilahi ìtẹ̀lé ojú ọ̀nà ọlọ́wọ́ bá gan ni pé kíyàn máa pe àwọn àfá àdásọ́rẹ̀sì tọ́lọ́wọ́ bá ọlọ́ni fas'alu ahla zikri in kuntum la ta'lamun ọlọ́run bá níbẹ̀ ìbá jẹ́ láì màjá ojúṣe sí yí ni pé ẹ máa lọ bí àwọn olùmọ̀ ẹ because ẹ̀mọ́ èyàn kan ní ọjà yíó tán tí ó ma wá bẹ́kùn bẹ́kùn firi tí ó ní rán gbogbo agbájá padà sínú kìtàbà àti súnmà ní ọmọ bá ní wàyín tẹ́lẹ̀ láti fi ṣe faruddu ila Allahi wa rasul nígbà tí gbàtí ò ní farabalẹ̀ kéwú sáré lé gbogbo èèyàn kèfèrí nke pàfẹ́dì sí ni lẹ́yìn gbogbo èèyàn kèfèrí ó dàpọ̀ màlúwàlá ọmọ náà lùwàlá ọmọ ti àlùwàlá àmọ́ tó ń ń mọ̀ sí láyé ó mùsùlùmí ọlọ́run ọba sọ tòótọ́ ọlọ́run fi ṣe ọlọ́run tẹ́ ń ṣe nípa nǹkan kan lórí àlámàrí ẹ̀sìn ọlọ́run ní ẹ máa a wà sọ pé àwọn owó lọ́wọ́ bá lè tẹ́lá ń bá rí bí ṣe gbogbo wa náà ni àti yá ti ń tàbà rọ́jà àti onírú àti mọ̀dẹ̀ ẹlẹ́jà ṣe gbogbo wa náà lámàájá padà sínú kìtàbà ti súnà tẹ́lá kò lè rí bẹ́ẹ̀ àwọn olóòrùn bá ń bá rí ọlọ́ni fa internet záẹ̀tù bí ṣe ọlọ́ni tẹ́ ẹ̀bá ń tẹ́ bá ń fà nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn olóòrùn bá yọ̀ǹda gọ́ọ̀rọ̀ ń fà ọ̀rọ̀ ẹ̀sìn àwọn olùmọ̀ ẹlòmí ò jiná àwọn olùmọ̀ní ọlẹ́ ìmọ̀ká bá jẹ bá àmà nínú ọ̀rọ̀ ẹ̀sìn yóò kàgbàpò lọ́dọ̀ torí pé ọ̀pọ̀ òtí ẹ̀kọ́rọ̀ dásọ́rẹ̀sìn bèèrè ya. àwọn tọ́lọ̀ ọba àlékẹ́lá fún ní ààyè ká máa jiyàn nípa ọ̀rọ̀ ẹ̀sìn ká máa bá nkẹ́kẹ́ nípa ọ̀rọ̀ ẹ̀sìn àwọn tọ́bá nímọ̀ sábá kẹ́kọ̀ọ́ ẹ̀sìn lóògùn mọ̀páwọn àfáà náà ń bá wípé wà íntànẹ̀záàtùn fi ṣe tẹ́ bá ń ṣe fàǹfà nípa nkẹ́kẹ́ lórí ọ̀rọ̀ ẹ̀sìn farudúwù ilallahi wa rasul ẹ máa dá padà sọ́dọ̀ náà bá tòjíṣẹ́ rẹ̀ ó túnmọ̀ sí pé àwọn tí ó bá dá ọ̀rọ̀ náà bá tí ó bá dá ọ̀rọ̀ padà sọ́dọ̀ náà bá tòjíṣẹ́ rẹ̀ wọ́n gbọ́dọ̀ gbàgbọ́ yé tí Ọlọ́run bá ń mú ní àlẹ́jù ní wọ́n gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ ibi tó ti wá mọ̀ fáwọn aláìmọ̀ká tọ́lọ́rọ̀ bá ń bá wí àwọn olùmọ̀ní nígbà tọ́lọ́rọ̀ bá lè kẹ́lá fẹ́ sọ tó júsí àwọn aláìmọ̀ká tí nǹkan bá dà lọ́wọ́ lójú tí ọlọ́run bá sọ ọ̀rọ̀ ni fasalu ahla zikri in kuntum la ta'lamun ọlọ́run ní ẹ̀yin lè jẹ́ aláìmọ̀ ojúṣe tí yẹn ti bá máa jẹ́ padà sínú kìtàbà jù súnà ẹ̀ẹ̀má ìbọ̀lẹ̀ yóò máa dọ́rọ̀ padà sí ahla ọlọ́run bá ti yẹjú ojíjẹ́ ní kọ̀kọ́wà ẹ̀yìn àfá ìpínlẹ̀ yọ́ mọ́jọ́rọ̀ padà sí kìtàbà ti súnnà ẹ̀yìn aláìmọ̀kan èyàn máa dá ti ń padà sọ́dọ̀ àwọn àfá bóyẹ wa ní ẹ ma dá padà sọ́dọ̀ àwọn olùmọ̀ní nítorí ẹlọ́lọ́run bá lè kẹ́ sọ pé wà ìbẹ̀ jẹ́ ẹ̀hùn amrun min al-amn aw ولو ردوه إلى الرسول وقل أولي الأمر منهم لعلمه الذين يستنبطونه منهم ọlọ́run bá láwọn alìmùnàfikún ìdájá ohun amúrù min al-amni kí alámà rí kọba jẹ́ wá báwọn látọ̀dọ̀ náà ọba tó jẹ́ nǹkan àfàyàbalẹ̀ àwìlkọ́wù àbí nǹkan àpáyà lọ́jẹ́ lọ́sẹ̀lẹ̀ sí wọn àdá ewu bí i ọlọ́run wọn ma amplify rẹ̀ káàkiri wọ́n ma gbé káàkiri wọ́n ma pariwo rẹ̀ kéèjì jẹ́ gbogbo alámà rí kọba báyàn nìyàn ma ni àmá tọ́ ó sì jábúrú ó sì lè jábúrú ni tó ọba ti ń parí ẹ̀ káàkiri yóò padà jí kíni yóò padà jí wàhálà ọ̀fún wàhálà lé olórí tàbí kí àwọn ọ̀tá lọ gbàbẹ̀ dúó ọlọ́run bá ní tí nǹkan ìbá ti ṣẹlẹ̀ àdáàrù ìní wọ́n mọ̀ wá pẹ̀lú ẹ̀ká kiri ọlọ́ni wà láwọ́rọ̀ dúró ìlà rọ̀súùl tó bá jẹ́ pẹ́rígà tí nǹkan ìṣẹ̀lẹ̀ sí wọn tó bá jẹ́ padà sọ́dọ̀ òjíṣẹ́ ọlọ́run bá ní wà ilà ulil amri nìbù ọlọ́run bá ti mọ̀ pọ́ jíṣẹ́ ọlọ́run kò ní máa bẹ láàrin wa lọ gbére ọlọ́ni bá kẹrẹ tẹ́ bá ń já padà lọ́sọ́dọ̀ àwọn olùmọ̀ nínú wọn ni làálímà ulẹ̀ nínú ẹ̀sán tí wọ́n lè fọ ìdájọ́ yọ nínú ọ̀rọ̀ náà ọba wọn àbá nímọ̀ nípa tẹ́jú abáwọn ìpé eléyìí ọyẹ̀kẹ́ ẹ̀sọ́ ẹ máa sọ Islam àtẹ̀yìn náà eléyìí ẹ máa sọ ọlọ́run ní àwọn ọba lè sọ ọlọ́run ní kán bá jẹ pán bá já padà sọ́dọ̀ òjísí ọlọ́wọ̀ ní tábádá padà sínú kìtàbà torí wọn àmá èyànjọ́ kọ̀kọ́ súnnà ọlọ́wọ̀ wà ní òní kọ́ ma dá ọ̀rọ̀ padà sínú kìtàbà ti súnnà ẹlọ́pọ̀ púpọ̀ èyàn tí ma ń tún kùránì báyìí kò yẹ báyìí ìntàbílì ìsàlàyé òun náà ni pé ọlọ́wọ̀n ọba ó pè àwọn olùmọ̀ ó pè wọ́n dá sọ́rọ̀ ọlọ́run ọba àlékelá pàtàkì wọn nú ẹ̀sìn ọlọ́run ọba àlékelá gbé ẹ̀sìn yìí ọlọ́run ọba gbé lé wọn lọ́wọ́ lọ́lọ́run ọba àlékelá pé àfihàn ọlọ́ha wà àfihàn rasul wà ulil amri minkum nínú ayàtọ̀ tí wọ́n kà níwájú yẹn tí wọ́n ka ẹ̀yìn rẹ̀ tán àkáwájú yẹn nínú suratul nisa ọlọ́run yẹn tẹ̀ lọ́rùn ọba ẹ̀tẹ̀ lójú sí ọlọ́run ọba wà ulil amri minkum àtàwọn aláṣẹ al-ulama wal-umara so ní parí hadithu kan bẹ tó wà nínú súnanù Tirmidhi hadithu ilá làáfíà ọwọ́ ẹ̀yìn hadithu ni mo fẹ́ lò anábi sọ́lọ́wọ́ sọ́n sọ pé al-ulama warathatul anbiya anábi láwọn àbá tẹ́ ń wòye àwọn wọ́n jùgbọ́n bẹ́ẹ̀ làwọn ànábì ọlọ́run ọba wọn fi ogún dínàrà àti díríàmù kalẹ̀ fáwọn àfáàfẹ́ jẹ àwọn ànábì ọlọ́run ọba èyẹ jogun dúkìá àwọn ànábì ọlọ́run ọba dúkìá yé ní sábà ti fílẹ̀ ní dúkìá fàmà tàrọ́kìná sọ́dàpọ̀ àdíjẹwà gbogbo táwọn anẹ́bí ọlọ́run bá bá ti fi ìyàn lórí ayé ó fi ṣe sàárà rẹ̀ nìkan jogbo ẹ̀ arẹ́bìnrin lámì wà ní fún dìnára wà lábí hàmà kéèso fún dúkìá ayé làwọn anẹ́bí fi ilẹ̀ fáwọn àpá àtúnjẹ wà ìnàmà wà rọ̀tún lẹ́yìn ìmà táwọn anẹ́bí ọlọ́run bá gbà látọ̀jọ́ ọlọ́run bá ó ní wọ́n fi ilẹ̀ fáwọn àpá àtàwọn àpá jogún فمن أخذ به أخذ بحظ وافر أنا بني بوكو أنا كان كما تقول لك باي ما صلوه بامو أو تك باي جاتو تو بيتوكو منيه so ló fi jẹ́ pé anẹ́bí sọ́lọ́lá ọ̀sán àmì jẹ́gbẹ́ ẹgbẹ́ táwọn anẹ́bí bá ti lọ tẹ́ àwọn tí ó máa sẹ́kù tí ó máa tapọ̀ àwọn anẹ́bí ọlọ́wọ̀n bá orí ẹ̀ làwọn àfà sẹ́bà yìí so nítorí ẹ̀ fún kálukú wa káṣẹ mẹ́dọ̀ níbi àwọn wáàtí kí wáàtí tẹ́lómi ọmọ ẹgbọ́ ẹnìkan jẹ́ lọ mẹ́fọ́ àbùkátà bá àbùkátà bá kí wá ní wọ́n ṣe lẹ́kṣọ̀ sí táwọn ọmọ rẹ̀ jòkó lẹ̀ àwọn òṣèlú kẹ́nìkan ká má lọ lẹ́kṣọ̀ mọ́tọ́rọ àbùkátà bá

ó sì bá wọn sọ̀hábà láyé àwọn àfáà yìí àwọn ẹni wọ́n ṣe àkójọpọ̀ pẹ̀lú gbìyànjú àti tẹ́ wọn náà fi ṣe wàhálà náà fi kó àdífà nẹ́bìjọ ibẹ̀ ni wọ́n náà ti ń sára ẹni lónìí inú ìgbọ̀nyìnbó kọ́ ní wọ́n náà ti ń wọ́ ìwọ̀n náà lọ́wọ́ ó sì láàbù kátàfà irú àwọn tanakubọ́ọ̀dù wọn nìyẹn irú àwọn ọ̀rọ̀ tí ń forí gbáríwò nìyẹn tí ó bá làkáyé mú àbùkátàfà àbùkátàfà ó sì lè ṣe wá sí láyé àdúgbò kó tí àwọn àfà síwájú tí wọ́n bá ń bá àbùkátàfà lọ wá kùránì ní kẹfàn belé kódà ọgbọ̀rọ̀ wá sọ ìbò kọ́rí wà wá lọ wá bó ṣe gba àdíṣù rẹ látọ̀dà nẹ́bí ó lọ di inú sàárè ní o ìmì ọmọ ọgbẹ́gbọ́ta tó ọgbọ̀rọ̀ gbọ̀rọ̀ àbá lẹ́rẹ́ kọjá tó rá àbùkátàfà ẹ́ tọ́yọ́ ma lálàá ṣàgbẹ́ ń sún mílẹ̀ sí ní tẹ́lẹ̀ tìjà níyù ní tẹ́lẹ̀ àkídà tìjà níyà ní mẹ́mú ó ń para síbi alánù ọ̀rọ̀ yóò kúkú wábẹ̀ kan hàn láyé lẹ́ẹ̀kan náà tó lẹ́lò mí nǹkan burúkú tí ń gbẹ́bọ̀ láti jàríyà náà ní ọmọ wá pọ̀ lọ́dà tí ọmọ pẹ̀lú súnà fáwọn èèyàn bàtíyàn fún omi jìjàríyà tó lọ́hun ju súnà pàdítàbà lọ́lọ́kọ́ philosophy nínú àyà yìí agbágbọ́ yé pé ọlọ́run bá ní kí ọlá ṣe gírí ọpọ́ ìmàlé má ànábì ádámù lára ọlọ́run bá ti tó rí ìmọ̀ tí ń bẹ fáwọn ìdí ádámù ọlọ́run bá ní kí lágbọ́lá fún rí àwọn màláíkà so ilé báyìí òun náà ni kókó alákọ̀ọ́ ilé ìtaari fàyọ nínú àyà ilé ti àdórí ẹ̀ inshallah ta'ala a fi máa tẹ̀síwájú pẹ̀lú yọ̀ndọ́ ọlọ́run bá lórí àwọn kókó tó kù tọ́lọ́run bá àdékọ́lá fẹ́ kí á kọ́ nínú àyà ìsùn شر لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Hmm.